a fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáláyé ẹ̀yin tí ẹ̀ ń fowó yín ra dátà láti subscribe sí iléeṣẹ́ Gbankanbi láti wo fídíò wa lọ́lọ́kan òjọ̀kan a gbàdúrà wípé ọlọ́run yóò máa bùkún lára àti ní ẹ̀mí ibi tí ẹ ti mówó náà kókó ajẹnu ní wọbẹ̀ ọlọ́run yóò máa pèsè fún yín lọ́nà ìyanu ẹ ṣé púpọ̀ ẹ jẹ́ ká fetí sílẹ̀ fún ìyálẹ́ta mẹ́ta tó máa wá fún wa lónìí. ẹ káàbọ̀ sórí ètò wa lónìí níléeṣẹ́ Gbankanbi civil station lónìí ẹ jẹ́ ká fetí sílẹ̀ fún ìyálẹ̀ta mẹ́ta tó wá fún wa lónìí báyìí ni àwọn òṣèré tátà ṣe ṣèdárò Murphy Afọlábí ní ọ̀sán yìí ni ariwo tún sọ ní agboolé eré tíátà lẹ́yìn tí ìkéde ikú gbajúmọ̀ òṣèré tíátà ni Murphy Afọlábí sọ. So Ní ọ̀sẹ̀ tó kọjá ìyẹn ní ọjọ́ karùn-ún oṣù karùn-ún ni Murphy Afolábí ṣe ayẹyẹ ọjọ́ ìbí ọdún mọ́kàndínláàádọ́ta lókè èèpẹ̀. Ṣáájú ní òṣèré tíátà mìíràn Mukaila Adédìgbà náà jẹ́ Ọlọ́run nípè ní ọjọ́ Àbámẹ́ta ọjọ́ kẹtàlá oṣù karùn-ún kí tí Murphy Afolábí tó tún ṣẹlẹ̀ lónìí àwọn ìṣẹ̀lẹ̀ yìí ti da omi tútù sọ́kàn ọ̀pọ̀ àwọn akẹgbẹ́ wọn láti ìgbà tí ìkéde ikú Murphy Àfọlábí ti jáde ní àwọn akẹgbẹ́ rẹ̀ lọ́lọ́kan-ò-jọ̀kan tó ti kọ ọ̀rọ̀ ìdárò sórí ayélujára láti fi ẹ̀dùn ọkàn wọn hàn lórí àdánù ńlá yìí. ọ̀pọ̀ àwọn akẹgbẹ́ rẹ̀ tó fi ẹ̀dùn wọn ni ìṣẹ̀lẹ̀ náà bá wọn lójijì pẹ̀lú bó ṣe jẹ́ wípé àwọn ṣẹ̀ṣẹ̀ báyọ ayọ̀ ọjọ́òbí láìpẹ́ yìí. Nínú ọ̀rọ̀ rẹ̀, Dàmọ́lá Ọlátúnjí ní òun kò mọ̀ wípé Murphy ń dágbére pẹ̀lú ayẹyẹ ọjọ́ìbí tí àwọn ṣe pẹ̀lú rẹ̀ lọ́jọ́ karùn-ún oṣù yìí àti pé asán ni ohun gbogbo tó wà láyé yìí. Mide Martins nínú ọ̀rọ̀ tirẹ̀ tó kọ sójú òpó Instagram rẹ̀ ní ikú Murphy Àfọlábí jẹ́ ohun tó bani lọ́kàn jẹ́ tó sì bá àwọn lójijì. Ìyábọ̀ Òjó ní ìròyìn ikú mọ bó ṣe máa ń ba ayọ̀ ènìyàn jẹ́ tó sì lè fún ènìyàn ní ọgbẹ́ ọkàn. Kúnlé Àfọ́dì ní tirẹ̀ ní ọ̀pọ̀ ọ̀sẹ̀ òpin ọ̀sẹ̀ tó burú jáì ni òpin ọ̀sẹ̀ yìí jẹ́ ní agboolé eré tíátà nàìjíríà àfọ́dí ní àwọn àgbà òṣèré mẹ́rin ni àwọn pàdánù láàrin ọjọ́ méjì léra wọn ọdún adékọ́lá náà fi sórí instagram rẹ̀ pé àwọn pàdánù murphy àfọlábí gbajúmọ̀ òṣèré tíátà ni murphy àfọlábí dágbére fáyé gbajúgbajà òṣèré tíátà nì Murphy Àfọlábí ti dágbére fáyé ní òwúrọ̀ ọjọ́ àìkú ọjọ́ kẹrìnlá oṣù karùn-ún ni Murphy Àfọlábí jáde lẹ́ni ọdún mọ́kànléláàádọ́ta nígbà tó fi fìdí ikú Murphy Àfọlábí múlẹ̀ fún Yorùbá News alága ẹgbẹ́ Topman Bọ́lájí Amusa tí ọ̀pọ̀ mọ̀ sí Mr Látìn ní ìṣẹ̀lẹ̀ ńlá banilọ́kànjẹ́ láti ní ohun tí ó ṣokùnfà ikú Murphy Àfọlábí kò tí ì yéni báyìí àmọ́ gbajúmọ̀ òṣèré ni ti papòdà. Ọ̀pọ̀ àwọn akẹgbẹ́ rẹ̀ ló ti fi ìròyìn náà sójú òpó wọn lórí ayélujára Instagram tí oníkálukú wọn sì ti ń ṣe ìdárò rẹ̀. Ta ni Murphy Àfọlábí? Murphy Àfọlábí jẹ́ òṣèré tíátà Yorùbá tó gbajúmọ̀ fún ipa tó sábà máa ń kó. Ní 5 oṣù karùn-ún ọdún 1974 ni wọ́n bí i sáyé ní ìlú Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun. Ilé ẹ̀kọ́ gbogbonìṣe irẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ló ti kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ eré tíátà tó sì kẹ́kọ̀ọ́ gboyè lọ́dún 2021